وكلام الله يجب على المسلم أن يتلوه كما جاء سيوا ẹnikẹ́ni tó bá fi lè yí nǹkan kan padà nínú balùkùránì ti ṣe wà fàhùwà kófrón fàhùwà kófrón wọ́n máa ń ta àmàdàdàlíkà káfà wọ́n máa ń ta àmàdàdàlíkà. sáfà nítorí wọn máa ma ṣe bẹ́ẹ̀ yóò di kèfèrí nù. nítorí wọn ní ìbéèrè kó ṣe aleykum salaam ṣùgbọ́n. Thank you. alhamdulilah sẹ́yìn tẹ́ pọ̀ sẹ́yìn máa ń lọ tẹ́ bá sálámà tẹ́ bá fẹ́ sálámà sáwọn ẹlòmíì ó ti tó pé kẹ́nìkan nínú yín kó sálámà ó ti tó pé kí nínú àwọn tẹ́ sálámà sì kó dáhùn sẹ́nìkan bá ti dáhùn ó ti tó èsè dandan lórí àwọn èèyàn yòókù pé kí wọ́n dáhùn náà. عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله àwọn kan tó ń pè ní adhikaru sabah àti adhikaru masa wọ́n rí i pé àwọn tó bọ́ sí abẹ́rẹ́ wọ́n pọ̀ gan gbogbo àwọn àdúrà yìí àwọn náà ló yẹ kí mùsùlùmí kó máa ṣe láàárọ̀ àti alẹ́ ojoojúmọ́ ṣùgbọ́n tí kò bá rọ̀yàn lọ́rùn pẹ̀lú básìkò rẹ ti ṣe wà láti máa ṣe gbogbo àwọn àdúrà yìí lápapọ̀ wọn sòkòsì yẹ kéèyàn pa gbogbo ẹ̀sìn lápapọ̀ torí náà àwọn kan wà nínú àwọn àdúrà yìí tí ò yẹ kéèyàn ṣàìṣe lọ́jọ́ kan àwọn kan wà nù wa tí ò yẹ kéèyàn ṣàìṣe lọ́jọ́ kan nínú àwọn àdúrà tí ò yẹ kéèyàn ṣàìṣe lọ́jọ́ kan òun náà ni. أعوذ بكلمات الله التامات من شر ما خلق إتاني كاولا متى بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إتاني كاولا متى ما سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بينني آية الكرسي قل هو الله أحد لمتى قل أعوذ برب الفلق lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu bi rabbin nas lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn eléyìí ń bẹ nù àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ ṣàìṣe lójúmọ́ kan ní àárọ̀ àti lálẹ́ lẹ́yìn ìgbà tílẹ̀ bá ṣú bẹ́ẹ̀ náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in subhanallahi wa bihamdihi nígbà ọgọ́rùn hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim lẹ́ẹ̀meje àti ọ̀pọ̀lọpọ̀ as-salatu fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ẹ bá mójútó àwọn eléyìí lówùúrọ̀ ojoojúmọ́ àti alẹ́ rẹ̀ ó ti tó tọ́ba lè ṣe gbogbo àwọn yòókù náà xeyir fa xeyir naam má sọ pé àsìkò mi há má sọ pé nráyè má sọ pé há sórí nítorí pé Allah ti ṣe gbogbo ẹ̀ rọrùn títí ń bá a sórí mo lè mú tírà tó anu rẹ̀ lọ́wọ́ kí máa ṣe àwọn àdúrà yìí nígbà tí lè bá sì yé wa àjọ yìí pé yọ ọ̀rọ̀ Ọlọ́run láti máa ṣe àwọn àdúrà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń fẹ́ pé kọ́ ọ máa ṣe torí ẹ̀ ò ní àwáwí kan ò láwíjàre kan lórí àìwé ìwọ gangan ni wọ́n fẹ́ gbalẹ̀ ìwọ gangan ni wọ́n fẹ́ ṣèrà fún bí ẹ̀ bá ti wá sọ pé orí òun gbà àyè òun ràn kí àrélò àjálù àmì òwò kọ́ ṣẹlẹ̀ sóun ẹgbẹ́ pé o lè bu ẹnìkan kan àforí ara rẹ wọ́n ń gba òròmọdìẹ rẹ lọ́wọ́ kú oníwọ̀n ọjọ́ lọ àkìtàn lọ́ọ́ jẹun gbogbo àwọn adó àwọn yìí fáǹfààní rẹ ni òfin kankan sàǹfààní fún Allah sábà wàá pé ọ̀pọ̀ fẹ́ wá wọ àǹfààní tó ń ṣe fún Allah yẹn ro kálá náà. aleykum salaam láti ìwọ̀n lẹ́yìn ìgbà tí wọ́n ti tó tó lè ní ẹ̀rọ wọn wá mọ̀lẹ́bí àwọn ìyèkan àwọn ìbátan àwọn òṣàṣemáṣe òfin obìnrin lóyún á bí ma wọn á láwọn fẹ́ ṣe àkíkà wọn á pè àwọn sí káwọn lọ àbí káwọn má lọ ẹ gbọ́dọ̀ lọ nítorí kí tẹ́ bá lọ ẹ ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ tì lẹ́yìn lórí zina bẹ́ẹ̀ sì ni òfin ṣẹ̀ríya nínú alukur'an ó ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala ẹ máa ràn ara yín lórí àti máa ṣe dáadáa lórí àti máa páyà Allah ẹ má ṣe máa ran ara yín lọ́wọ́ o lórí ẹ̀ṣẹ̀ ẹ̀dá àti ìtako ẹnu àlà Allah tí ó bá bínú ni kó bínú tó bá fẹ́ bara jẹ́ kó bara jẹ́ ńlọ́mà ẹ má ràn án lọ́wọ́ pẹ̀lú pé ẹ dá lóhùn síbi oúnjẹ àpèjẹ pọ́ǹbì máa zìnà látàrí àgbèrè tó ń ṣe a'udhu billah na'am. aleykum salaam. téèyàn bá ṣe kìnnì. ọkọkọ sálámà wọn yẹn ṣe sí nǹkan asán lásán wọn máa ń sálámà sí yàn ní. tó bá wọlé tí yàn bá ń bẹnu lé á sálámà sí yàtọ̀ sádùn àtàtì ṣe ń gbà tá a fẹ́ wọlé. ببسم الله ولجنا وبسم الله خرجنا وعلى ربنا توكلنا قاصرا wọn sọ pé wọn sọ pé àdúà àdúà mo ti wọlé rárá àdúà mo fẹ́ wọlé ìtumọ̀ rẹ̀ àdúà mo fẹ́ wọlé kìí ṣàdúà mo ti wálé nítorí pé nítorí bá ṣe lẹ́yìn ìgbà tó wálé kò lé aburú jìnnà sí lẹ́kùn tó fẹ́ gbà wọlé nì o ti wá dúró lẹ́nu lẹ́kùn ṣáájú kó tó di kó gbé ẹsẹ̀ rẹ sínú lé bisimilahi wọlé jìnnà wa bisimilahi kọ́rọ́ jìnnà wa ala rabbina tawakkalna sọ bó ṣe máa ṣe nìyẹn wọn á lò ń kò sẹ́yìn kankan nulẹ̀ lẹ́yìn àdúrà yìí kí ni kò wọ́n ṣe kò burúkú sọ pé asalaamu alayna wa ala ibadillahi salihin asalaamu alayna wa ala ibadillahi salihin torí pé àwọn wọ́n máa ń bẹ ní àwọn àyè tó ti pé wọ́n má rí wọn so bẹ́ẹ̀ náà làwọn àlùjànnú wọ́n máa ń bẹ láwọn àyíká kiri wọ́n lè má rí wọn a sì wọn káwọn màláíkà min ibadillahi salihin nínú àwọn ẹrú Allah tí wọ́n jẹ́ níire ni wá ó sì ń bẹ nínú àwọn ìjànú náà àwọn ìjọ ń bẹ nínú àwọn ẹrú Allah tí wọ́n jẹ́ níire tó wá ṣàdúà fúnra rẹ àti fáwọn ẹrú Allah tí wọ́n jẹ́ níire kí assalamu alayna wa ibadillahi salihin ìyẹn jẹ́ ìgbà tí ọba sẹ́ni kankan nulẹ̀ náà. aleykum salaam. wọ́n láwọn yáwó lọ́dún yẹn owó táwọn wá yá yẹn àwọn kò sí di iṣẹ́ kan òwò kan ọjà kan àwọn wá ń rèrè lórí owó yẹn kásìkò táwọn dápá wọn dáwó lówó padà ó tó pé táwọn lè máa fẹ́ni tó yá wọn lówó yẹn nípín kan nínú èrè tí ń já sí àwọn lọ́wọ́ látàrí owó táwọn yá yẹn rárá o ẹlẹ́dọ̀ láti fún nípìn kankan nínú èrè owó eléyìí tó ń ya yín yẹn nítorí pé tẹ́ bá ti fi nǹkan kan lé owó yùn ó ti di rìbá nìyẹn a sì mọ̀ pé rìbá kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá alladhina yaquluna rìbá. لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا سري ربا إيواني ولكن أي وان مليون لدر أسدا أدوكا كل في دا وان مليون ẹ̀yin tí fi one million ẹ ti fi one million ẹ ti two million ẹ wá wò pé ó rí iná ni arákùnrin yìí sẹ́yìn pẹ̀lú owó tó yá yín tó ti wá bí two million fẹ́yìn báyìí ya abara jẹ níjọ́ tẹ́ bá wá sanwó rẹ̀ ẹ san one million rẹ̀ yóò pérépéré lẹ́yìn ẹ wàá mú owó wọ́n á sọ pé owó yìí mo bọ́ yín lórí dáadáa tẹ́ ẹ ṣe sí mi jazakumullahu khairan owó yìí mo bọ́ yín lórí kíni lórí dáadáa tẹ́ ẹ ṣe sí mi kíni dáadáa náà yìí yàtọ̀ yọ ní owó owó láìsí èlé lórí ẹ̀ ìwọ́ bùn lẹ́bùn wọn nàbí sallallahu alayhi wa sallam ahsanul ummati qadaa anabi sallallahu alayhi wa sallam òun ló sún àjò nínú àlùmọ́ yìí níbi ká san gbèsè òun ló dáa jù nínú àlùmọ́ yìí níbi ká san gbèsè lópin ìgbà tí o bá ti bá májẹ̀mú dé ike owó yẹn o níjọ́ tó bá san o níjọ́ san ni o pẹ̀lú èlé kọ́dà kó ṣe pé tọ́rọ́ ni ó lè kọ́bọ̀ ni ó lè sísì ni ó lè àbí náì ó ti di kí ni rìbá náà. عليكم السلام. ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ eléyìí tó dọ́gba jù ọ náà ni pé ọ gbọ́dọ̀ sùn láìwẹ̀ o gbọ́dọ̀ sùn láìwẹ̀ o gbọ́dọ̀ gbé jánábà rẹ sùn ìgbà tó o bá tó lè wẹ̀ kó tó sùn ni wọ́n sọ pé kó sàlùwàlá àmọ́ tó o bá lè sàlùwàlá tó o bá lè wẹ̀ kó tó sùn ìwẹ̀ lọ wẹ̀ tó o bá wá wẹ̀ tó o sàlùwàlá insha Allah ó lè ṣe àwọn azkar tó ní í ṣe pẹ̀lú oorun à ń bẹ Allah kó má burú. tonti kó wá nù hadith cali ibn abi talib rabi allahu anyi ti gbogbo gbala nabi mansi abkar aya fito ba jẹ kó janaba nbẹ lara janaba nbẹ lara kò lè fún alamfani láti dárúkọ allah ṣùgbọ́n gba tó ṣe é pé o lè wẹ̀ láti gbé janaba yẹn kó lara rẹ o sàlọ̀ ala anbẹ allah kọ́ ma burú pípọ̀ naam. tó o bá ṣe àtúkà. Alaikum salaam. Ìgbà wo ló kú ọmọ ẹ̀ fídíò àwọn wá ń ṣe mẹ́? ìgbà wo ló kú o tí wọ́n ti bẹ̀rẹ̀ sọlá tì ní àbí wọ́n ti bẹ̀rẹ̀ sọlá kí ni fídíò àti wọ́n sì ń ṣe ẹ̀jẹ̀ pọ̀ ń béèrè béèrè rọ́ọ̀nù náà ìsìnkú ẹ̀kan máa rọ àrò béèrè béèrè rẹ gbọ́dọ̀ jẹ́ ní tó ti ṣẹlẹ̀ tí o bá ti ṣẹlẹ̀ ní tó súnmọ́ pé yọ ṣẹlẹ̀ èsì pé gbàtà tí ni ẹ máa béèrè ó ti máa sì pé máa béèrè ní tí o sì lé èèyàn bínú èèyàn kó ń sọ láti torí bídíà ń ń bẹ̀ ló kù bídíà wọn sì ń na pé ńgbà míì wọ́n gán lára ò dẹ́sìn mà ọkàn si torí nǹkan tí ò tó nǹkan kan wà á kó ó ti ọgbọ́dọ̀ sọ kí ni nǹkan tí wọ́n ń gan tó fi kó ìgbà wo ló sì kó wọ́n lẹ́ni tí ó yá owó lọ́dọ̀ èèyàn tó tọ́sẹ̀ kan ṣùgbọ́n ọ̀sẹ̀ ti ń gorí ọ̀sẹ̀ ó ti pósù mẹ́ta kọ̀sánwó èèyàn ṣé àwọn lè dẹ́sùn rẹ̀ ṣé dídẹ́sùn rẹ̀ kò sì bọ́ sábẹ́ pé àwọn ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa fẹ́ẹ́ máa gbọ́n tí ó fi tẹ́jọ́ ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa kò sí bó ṣe fẹ́ dẹ́sùn rẹ̀ tó ní dakọ̀ rẹ̀ tọba sì tún dakọ̀ rẹ̀ ọ́ dakọ̀ rẹ̀ pẹ̀lú àìdá tó ṣe ni a sì ti mọ̀ pé njẹ́ ń pè lọ́rọ̀ ẹ̀yìn ní kíni zikruka akhaka bima yakrah zikruka akhaka fi ghaibatihi bima yakrah kó máa sọ nípa ọmọ ìyá rẹ̀ níbi tó ń wò sí nǹkan tó ṣe pé kò ní í fẹ́ ká pé wọ́n sọrú rẹ̀ nípa òun òfin ṣẹ̀rí àti àyọkúrò ru eléyìí ó sì àyọkúrò àwọn àyè mẹ́fà tí èèyàn ti lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa tí ò ní túmọ̀ sí pé ọ̀ ń pẹ̀gàn rẹ̀ èrò rẹ̀ ni pé o fẹ́ gbé àpòsí kúrò lórí rẹ̀ ó ti bọ́ sí. Si ọ̀fẹ́ wa gbé àbòsí yẹn kú o àmẹ́ni tó sọ fún ẹni tí ó lè bọ́ ọba àwìn ni o kìí ṣe ẹni tí wọ́n gbọ́ tó hmm, hmm, ayé tó ló tún dákun tó ẹni tó ẹ tí ọmọ pé tó bá gbọ́ yóò lè bọ́ kìlọ̀ fún yóò lè bọ́ gbowó rẹ yóò lè bọ́ dẹ́rù ọlọ́hùn bá so irú wọn lọ sọ fún kò sí tó burú nù lẹ́yìn náà wàhálà ikú sọ̀rọ̀ lẹ́yìn náà ẹni tí wọ́n bá jẹ gbèsè kọ́ lọ bẹ̀rù gbèsè wọ́n ní kò sí béèyàn ó ṣe gbà á béèyàn ní jẹ́ ní yẹpẹrẹ ńjọ́ tí máa ń gbà ọ̀fẹ́ yá one thousand lọ́dún yẹn tó gbé mókè ní àwọ̀ rẹ̀ múlẹ̀ náà tó ọwọ́ agbé mókè ọ̀fẹ́ yáwó lọ́dún yẹn kí ló ń tí o ṣe yóò fowó rẹ̀ sápò ní kò sí lè yáwó tó ní jẹ́ni tọ́kàbò tó bá túkọ̀ láti sanwó olówó ńkọ́ àbùkù bàbá àbùkù bí wọ́n bá kú pẹ̀lú gbèsè lọ́rùn aburú retí rẹ̀ nù sáré aburú retí rẹ̀ nínú sẹ́mi pé àkídàtò fi ahli sunnati wal jamaa òun náà ní pé ìyà sáré wà ìkẹ́ sáré náà wà ẹni tí ò bá fẹ́ ìyà sàárè ó gbọ́dọ̀ kú pẹ̀lú gbèsè lọ́rùn ọ̀kan nù nǹkan tí máa ń fa ìyà sàárè ní gbèsè nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimami Tirmidhi àti àwọn míì tí wọ́n gbé jáde Ànábì sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda nafsul mu'mini marhunatun bidayni hatta yuqda an ẹ̀mí mùmìnì lẹ́yìn ìgbà tó ti kú tó ti wà nù sàárè wọ́n á fi dógò sára gbèsè rẹ̀ ò ní nísinmi ó di ìgbà tí wọ́n bá tó bọ̀ tán ẹ̀mí mùmìnì ni ẹ̀ ká tó pé ẹ̀mí pòkí ọ̀daràn ẹ̀mí káfíìrì múnáfìkì tẹ́mi múmìnì bá jẹ́ pé kò ní nísìmí torí gbèsè báwo wá lẹ̀mí àwọn míì torí ẹ̀ má kú pẹ̀lú gbèsè ó léwu tó bá sì mọ̀ pé jẹ̀yán gbèsè máa fà kọ́lẹ̀ mo jẹ ẹni báyìí lówó ẹni báyìí jẹ mí lówó èyí tí wọ́n jẹ wọ̀nyí wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí ìwọ jẹ yìí nínú Sahih Muslim ẹnìkan wá bá nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ sọ fún mi tí mo bá fi lè jagun fi sabilillah tí wọ́n wá pa mí sójú ogun yẹn kẹ́ ẹ̀ má ta ní jagun fi sabilillah tani naam man qatala litakuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah eléyìí ni tafsir anabi sallallahu alayhi wa sallam lórí ta ni ń jagun fi sabilillah ẹnikẹ́ni tí ń jagun nítorí ó lè jẹ́ pé gbólóhùn Allah olólékè gbogbo ọ̀rọ̀ yòókù eléyìí ní ń jagun torí Allah amẹ́ni tí ń jagun kó lè bá gbósùbàrà bandu fún ọ̀ ń jagun kó lè bá kansára sí ọ̀ ń jagun kó lè bá pé lákìkanjú ọ̀ ń jagun nítorí pé fẹ́ dáàbò bo rẹ̀ ó fẹ́ dáàbò bo rẹ̀ ọfẹ́ dáàbò gbèdé rẹ̀ ọfẹ́ dáàbò bá wọn ìranì rẹ́gbẹ̀ rádaràdá kan àbí fi ń wálé ayé gbogbo eléyìí àwọn ìpè ní jihadun fi sabilillah eléyìí jagun fi sabilillah wọn wá pa. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ẹ má rò pé àwọn ẹni kan pa sójú ogun tí wọ́n ń jà nítorí ti Allah ẹ má rò kó kù ni wọn o alààyè ni wọn alààyè ni wọn wọ́n máa rọ̀ wọ́n lọ́rọ̀ wọ́n bẹ lálàyè lọ́dọ̀ olú ẹlẹ́dàá wọn yóò sì máa rọ̀ wọ́n lọ́rọ̀ àwọn ṣòhádà wọ̀. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ipò kelo ni wọ́n tó àwọn ṣùhàdá ò sí ipò kẹta wọ́n ń bẹ nínú àwọn ẹni tí Allah tó pé ìdára rẹ̀ lé lórí láwọn anábì Allah min annabiyina. فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين أو صديقون أو الكج كجب تعني صديقون أبو بكر أتي عائشة أتي مريم وأمه صديقة كان يأكلان الطعام أو كتاني الشهداء كم بولاني في الشهداء تداتي أريني صحيح البخاري بابو لا يقال للرجل شهيد بابو لا يقال للرجل شهيد àìsọ fún yàn pé ṣàyídì nítorí pé Allahu a'lamu bi niyyati torí mẹ́ni lẹ́dí yuqatilu fi sabilillah tá a lè mà a lè mà àìmọ́ ìmùnáfìkì tó wà wà pé wallahi wallahi tọ́kù wallahi tó jẹ́jú kó jẹ́ mọ̀ nfa Allahu nìkan ló máa àníyàn àwọn ẹ̀dá àmọ́ a kan tá a hamza ibnu abdulmuttalib hamza ibnu abdulmuttalib hamza yẹn ó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì muhammed sallallahu alayhi wa sallam kí lorúkọ nagijẹ tán fún náà rí asadullah kí ni tó máa asadullah kìnìún allah kìnìún allah. kí ló dé dáná sọ pé asadùlá tí wọ́n sọ pé námírùlá tí wọ́n sọ pé rìbùlá kí ló dé tí wọ́n sọ pé ni asadùlá torí kí asadu ní kíni ọba àwọn ẹranko ọba àmàgbà asadu ní kíni ọba ẹ kí kọjá ní wa. Ha ojú rẹ yóò rẹ̀ iná báyìí Tọ ọkùnrin àwọn ni tán bá pa mí ṣé Allah wo forí jìn anábì níbẹ̀ bó ṣe wá pẹ́yìn láti ń lọ anábì ní kò pè wá kí ló wí tuntun béèrè rẹ̀ sí ó tuntun béèrè sí anábì ní bẹ́ẹ̀ ni àyàfi gbèsè nìkan torí lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan yìí ni Jibril sọ pé ká yọ gbèsè kó ìyẹn ni kí Allah ò ní forí jìn lórí gbèsè gbogbo astaghfirullah àti ọba sí ọ̀sán wo ló wà bó ní sá àhà ọ̀sán kí ló fi sánjọ́ pé ndàlùkìyàm nàám àwọn ẹsẹ̀ rẹ nì iṣẹ́ tó ṣe tọ́ tí ò tó nǹkan ni wọ́n tún gbà lọ́wọ́ rẹ jàǹbá sí àbí òṣè òṣè torí rẹ ọjọ́ wo lówó ń la. ọjọ́ wo olówó o pààrọ̀ aṣọ ọjọ́ olówó pààrọ̀ ìyàwó ọjọ́ olówó o jẹ gbogbo ẹran síkìnì ọdájú pọ̀ daran ni ọ aláìmẹ̀ẹ́dì kan ọmọràn tí ń retí rẹ ọmọràn tí ń retí rẹ gbogbo asàkúrò láti ọba ṣe kọ̀ọ̀ràn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kọ̀ọ̀ràn agbọ́dọ̀ san. ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà tó o bá san láyé wàá sanjọ́ gbẹ̀ndẹ̀ tí èèyàn bá sọ pé ń fọ sí kóòtù Allah o tó bẹ̀rù àbí ó tó bẹ̀rù ó tó bẹ̀rù náà. aleykum salaam. ìwẹ́ ìwẹ́ wo ni wẹ́ ìjà kò tí ì wọnú tíra fíkù àti kọ tíkì òtútùn kò sí wẹ̀ ìdá sí wẹ̀ ìdá wa ní ìsìn wọn kọ obìnrin lẹ̀ tí yọ wẹ̀wẹ̀ pé òun ti parí ìdá ẹ́ yọ wẹ̀wẹ̀ hayi ipò ń ti parí hayi yọ wẹ̀wẹ̀ nifas ipò ń ti parí nifas yọ wẹ̀wẹ̀ istihaba pẹ́jì àárẹ̀ yóò tiẹ̀ wá má sóyè wa èwo ń bẹ̀ náà. Mhm, mhm. azikaru wo ni wọn máa ń sọ níwẹ̀ kò sí azikaru kankan ẹnikẹ́ni tó fẹ́ wẹ̀ yọ da níyà yóò sì bẹ̀rẹ̀ wẹ̀ rẹ̀ pẹ̀lú kíni naam bisimilah bó ṣe nu kò bá jẹ́ pé ibi ilé ìwẹ̀ ni tó nílé gbẹ́nu wàá ṣe bísímìlà nítorí ká dárúkọ Allahu níbẹ̀ makaro níta kórìíra ni ká sì ṣe bísímìlà níbẹ̀rẹ̀ ìwẹ̀ wa wájib àní gbé wájib ṣubú nítorí makaro náà. Ìdájọ́ tó wà fún àwọn ọ̀gbẹ́ni dáwà àti pé ó ṣe ń fẹ́ ìwọ́sí akẹ́kọ̀ọ́ ìrìnàjò wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa wẹ̀ lábẹ́ àṣẹ omi àṣẹ omi tí ọkàn máa da mi síyàn lórí yàá tí ọ̀bọ sábẹ́ pé àwọn ń ṣe omi lófò àwọn ń lo ńlòkulò bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ó ń lòkulò ni ọ́ nàám. pàmì sínú bọ́kẹ́tì rondo rẹ̀ tó fẹ́ fi wẹ̀ kó fi wẹ̀ anabi sallallahu alayhi wọ́n máa ń wẹ̀ pẹ̀lú sáà ẹ̀kún ọwọ́ méjèèjì kan mọ́t mọ́t mọ́t mọ́t mọ́t times four equal to sáà sáà kan nànàbí máa fi wẹ̀ tó bá sí omi ṣáwà sórí ó lè domi drum mẹ́ta nù lómi tó ṣe pé kọ̀ọ̀rọ̀ ń pa ajaja lọ́jọ́ pé ooru mú omi yẹn ti tutù ó sì sórí ni yáá àbí kó tutù ọmú kómi yẹn ó ti gbóná ó sì sórí ni yáá ó lè lómi inú yíta mẹ́rin tán lé ọ̀tọ̀ israf nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oníṣẹ́ kúnnù fi ummati qawmun. يسرفون في الدعاء والطهارة قوم يسرفون في الدعاء والطهارة أبي والطهور أو كانوا دينين الأمامي ثم تاينوا على nínú àdúrà wọn tún máa ta ẹnu àlà nínú mara wọn ní nínú ta ẹnu àlà nínú mara òun náà ní kéèyàn máa lomi ní ìlòkulò náà wọn ní kí ni tó máa sún máa yá sẹ́yìn ti sọ ọmọ bẹ́ẹ̀ ni àbẹ́ fẹ́ sọ ọmọ bẹ́ẹ̀ àbí wọ́n wọ́n sọ bẹ́ẹ̀. o tó bá yẹ pé fẹ́ sọ ọmọ bẹ́ẹ̀ orúkọ tó dáa ni tó bá yìí jẹ́ pé wọ́n ti sọ ọ́ orúkọ tó dáa ni sùnmáyíyá látara sáma yẹ́sùmọ́ sọmọ́ wà sama yẹsùmù sọmọ wàn tí nǹkan bá ga tí nǹkan ga ẹni sọmọ sọmọyà ẹni tó ga lóbìnrin ẹni tó ga lóbìnrin ọwọ amúra wọn pe ọ lẹni tó ga ọmọ ahuwa àbùkù tó fi máa rẹkurẹku òjò kókó rọ ọ ni ẹ o ọgbọ́dọ̀ jẹ́ kí orúkọ kó rọ ọ torí ẹ Sumayya ó túmọ̀ sẹ́ni tó ga lóbìnrin náà. Aleykum salaam. Ní mú mi àgbọ̀ mudir muniru mọ̀dírò ẹ̀ẹ́dọ̀ ọmọdé pè ẹ̀ mọ nǹkan pè ẹ̀ m m u i r m u i r muir ni muir kò sí ti jẹ́ bẹ́ẹ̀ lóde lọ́wọ́ tó bá yẹ pé ẹ̀pẹ́ yorùbá lẹ́wọ̀ bá àmọ́ bóyá muir muir pẹ̀lú ayin à ẹni tá a yánu ọ̀dọ̀ ta ni wọ́n ti yá ọ abẹ́ni tí ń yáyàn ní nǹkan mọ̀ár ẹni tí a yá mọ̀í ẹni tí ń yáyàn ní nǹkan kí lọ́ọ́ máa yáyàn. irọ́ lásán náà maaleykum salaam. tomati ẹ̀sọ́ ni mọ̀ín olùrànilọ́wọ́ mọ̀fí olùsẹ́ni láǹfààní naam. murad ẹni tá à ń gbèrò ẹni tá à ń wá naam. ọmọ tí o o ti fẹ́ yọ ọmọ tó fẹ́ ya garawa. à ń ṣe lòlòlò kí ni káwọn ṣe ẹ máa ṣàdúrà náà ni ẹ máa ṣàdúrà náà ni torí pé àdúrà kò sí nǹkan so ẹ̀yin náà lára ìgbà tí ẹ wà ń kékeré Allah nìkan ló máa ń tẹ́ fojú àwọn bàbá àti ìyá yín rí náà láwọn àwa kan nígbà yẹn tẹ́ kó sọ àwọn òbí yín náà so àwọn náà jó sọ àwọn àdúrà ni wọ́n ń wọ́n sì ń bẹ Allah lóru àti lọ́sàn-án àdúrà padà gbà lẹ́yìn lórí gbogbo kálukú tí ń wora rẹ̀ lónìí ibi tádu àwọn òbí rẹ̀ gbà lé ọ lórí dé lọ bára rẹ̀ o tó bá yẹ kó àwọn òbí rẹ̀ pé náà wọ́n bá ń fún ọ yọ padà ṣẹlẹ̀ pété ọ̀tá ayé rẹ̀ ó rúrú rárá yọ rárá rúrú tó ṣùgbọ́n gbọ́dọ̀ pàdé àwọn ń ṣe fún ọ ó rí ibi tádu àwọn gbàdé ẹ̀yin náà gbọ́dọ̀ jẹ́ oṣù yín kí ẹ má ṣe pé a ti bímọ lọ́ba parí à ẹni tí máa ń rò pé a ti bímọ tán àwọn ọmọ wọn yà yàkuyà ni àwọn ọmọ wọn jẹ́ nǹkan tí ọ̀dà tí ó máa bà wọn lọ́kàn jẹ́ ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé kéésì oúnjẹ lásán lọ máa ń bùkátà kéésì omi kéésì aṣọ lásán lọ máa ń fẹ́ ọmọ ń bùkátà tọ́jú báwo lẹ ti tọ́ títọ́ ọmọ ọ pàtàkì gẹ́gẹ́ bí fífún ọmọ lóúnjẹ ti ṣe pàtàkì ẹni ọba ṣetán láti tọ́ ọmọ rẹ̀ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ tó dáa ẹ̀kọ́ téèyàn fi ṣẹlẹ̀ ayé tí ilé ayé èèyàn fi sunwà ẹ̀kọ́ téèyàn fi bá àwọn ọmọlàkejì gbé tí gbígbé kó èèyàn tí fi rọgbọ ẹ̀kọ́ téèyàn máa fi ṣe láàrin rẹ̀ àti ẹlẹ́dàá rẹ̀ Allah téèyàn fi tẹ́ gbogbo eléyìí nínú àwọn ọ̀ràn yẹn ti ń bẹ lórí òbí ni. eléyìí tí a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ yín àtọmọ ń gbọ́rọ̀ àtọmọ gbọ́rọ̀ ó gbé àdúrà ní bùkátà ọmọ tí ń gbọ́rọ̀ ẹ̀ ń bùkátà kẹtù máa ṣàdúrà fún kọ́mọ lọ yí padà bákan náà ọmọ tí ẹ̀ ń bùkátà láti máa ṣàdúrà fún kó lè di òbí tí lẹ́nu ara ló ń ṣe o ó sì nítòbí rẹ ṣe fún ọ ó lè sanwó rẹ láéláé ó lè sanwó rẹ láéláé òbí yóò fi tiẹ̀ lẹ̀ yóò máa mú tọmọ gbọ́ yóò máa ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ yóò máa tọrọ dáadáa fún wa dáadáa ta yí àtàlùkìyàmà òbí rere kò sí tí kàn fẹ́ kọ́ da fọmọ láyé tí ò ní ronú kọ́ da fọmọ lálùkìyàmà bẹ́ẹ̀ ni gbogbo àwọn òbí máa ṣe yóò máa ṣàdúrà fún ọ ilé ayé rẹ̀ ọmọ bàjẹ́ kọrùn rẹ kó sùn wọ̀n èló lọ́wọ́ fẹ́ san fún un. sọ ebi bàbá náà ló tún máa dijú má gbárí sí bàbá náà ní ọ́bí ọ̀nsẹ́ ló tún máa ká bàbá ni ọmọ abọ́ sọ̀rọ̀ tó tún sẹnu kọ́ọ́lí bí ẹnu gúnnugún tó ṣe bí ìgbà tí ni ń bá sọ̀rọ̀ ebi màmá rẹ òun náà ọ̀pọ̀lọpọ̀ wàhálà iná ní í ṣe lórí rẹ àdúrà ní gbogbo ìgbà lórí fún ọ nítorí tó bá dáa fún ọ fẹ́ bọ̀ jẹ nínú dídá tó bá dáa fún ọ ni àbò ní ọ̀bọ̀ pin àmọ́ kálukú ọmọ òkú ẹni tó jáde láàrọ̀ òun kó ọjọ́ lórí rẹ nì kó ọjọ́ ọmọ tó dáa kó ọjọ́ ọmọ tó sùn à á nítawọn òbí ń ṣe lórí ọmọ ọ̀pọ̀ o àfi kí Allah kó san àwọn òbí lẹ́sàn-án rẹ̀ láyé àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù tó o ti wá kàn yín náà nù ẹ̀yin náà ti di màmá o ti kàn yín nù ẹ̀yin náà ti di bàbá ẹ múra kó lè abímọ lásán òtọ́jọ́ àti tọ́ma kọ́mọ tọ́ kọ́rọ̀ rẹ̀ kọ́ lọ́dọ́gba òun gangan ló ṣòro abẹ́ Allah kọ́ba kálukú gbẹ́rù rẹ̀ náà. Maaleykum salaam. Ìyàwó tó ti mú ọkọ rẹ̀ fún ọ̀nà lọ sí Mẹ́tọ́ta. Láti ẹ̀kú ìtọ́ni pé ìyàwó yẹn kú bá ìwọ́n jẹ́kù, bóyá jẹ́kù yọ òkú wa lọ sí Mẹ́tọ́ta tí ọkọ tó rán lọ ọkọ rẹ̀ ó lè fi àwọn owó abúlọ́tà rẹ̀ kí ni káwọn jẹ́ ní lórí. ìbáyé ah. ṣe rí nìyẹn àwọn èèyàn owó ni wọ́n fálà fún wọn àdààmú fẹ́sìn lọ títì ọkọ ti rí pé ọmọ kí ó díẹ̀ ó tún wá fi ọ sílé kí ó kó o tún lè má sí kó lè yanjú torí pé àlùmọ́ wa àbúkátà àwọn olùmọ̀ nínú ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin táwọn obìnrin náà bá mọ̀ iṣẹ́ ribiribi ni wọ́n gbèsè láàrin àlùmà àwọn náà di àwọn àlàfo ńláńlá láàrin wọn sáwọn obìnrin ẹgbẹ́ wọn àwọn di mu'allimat wọ́n di àwọn ẹni tí wọ́n máa fa àwọn obìnrin mana wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ làwọn lọ́yẹ̀ nípa ẹ̀sìn tọ́ eléyìí ga ọ̀gá púpọ̀ ọ̀gá ju owó lọ ọkọ ń ro dáadáa fún ọ wọ́n wá rí iṣẹ́ ọ̀pálẹ̀ kí ó tì fún iṣẹ́ bákan náà ọkọ tí ẹ̀rí kólódo ni ọ̀dà kàmà ọ̀dà kàmà tóró ti ká mọ́ lẹ́nu kó ń ké fatia lórí sọ́láàtì ọkàn súfèé ni ọkọ wa ni áà òun ò lè jẹ́ ọkọ o fẹ́ni tí ò ní mẹ́sìn ṣe o òun ọ̀mọ́ lólódo tó ń fi fẹ́ o jìlìbáàbù ló fi tán jẹ́ o torí ẹ̀ wá lọ lé ó báyìí ọwọ́ aràn lọ lé kí ọwọ́ lórí ṣe ọ̀pá lé ó tì kí ó pàtàkì kìí ṣe torí ayé lásán ó pàtàkì nítorí àlàkìyámà náà tó bá lè ṣe méjèèjì papọ̀ ló ti dáa jù wọ́n palẹ̀ kí ó jẹ iṣẹ́ tó sì ń tó orí tó ń se tí ọba ti tapọ̀ ẹ̀sìn ọkọ rẹ̀ sì bọ́ fọwọ́ sí tó sì ní máa múra múra ẹlẹ́sìn nítorí kó ń ṣiṣẹ́ ajẹ́ pé kò sí tó burú o lè pa méjèèjì pọ̀ náà. Aleykum salaam wọ́n níyàwó bàbá wọn ó máa ń parọ́ máwọn gbogbo ògbà bóyá obìnrin lẹni tí ń béèrè tó bẹ́ẹ̀ làwọn ìyàwó bàbá wọ́n lè máa bá àwọn ọmọ ọkọ wọn kọ́ máa bá wọn dìyà kọ́ lórí kíni tó àwọn obìnrin generally gbogbo eléyìí a lè fẹ́ nínú wa wọn a lè fẹ́ nínú sísí wọn so tí ọba ti parọ́ mọ́ wọ́n sọ pé irọ́ ni wọ́n ń pa o nítorí sọ̀rọ̀ pé bàbá rẹ nífẹ̀ẹ́ rẹ̀ náà ní ṣe bẹ́lẹ̀ bàbá rẹ̀ tọ́ba fi lè dá méjì rẹ̀ pẹ̀lú pípé ló purọ́ pẹ̀lú pé náà fẹ́ rẹ̀ sì ń jó lọ́kàn bàbá rẹ̀ bàbá rẹ̀ lè fi ọ́ náà o bàbá rẹ̀ ó lè fi nǹkan tí èsì tiẹ̀ kó fi nà ọ́ o ó lè rò púpọ̀ pa ló mú kọ́ má dà lọ́ba adìpọ̀ sọmọ lọ́sí ó ṣe léṣe lórí i love you. tóun àtìyàwó jọ ń bá ká wọ́n sọ pé rọ wọ́n ń pa o sábà ti sọ̀rọ̀ tí ò ṣe dédé wọ́n sọ pé ah síbẹ̀ ló sì rí èsì pé kò rí bẹ́ẹ̀ o síbẹ̀ ló sì rí ah ajẹ́ pé bọ́yá tá a bá wádìí a mọ̀ bọ́yá bẹ́ẹ̀ lórí so títí tí ọ̀lọ́ tí fi kú ọyọ bọ́yá màmá rẹ̀ ò sí ń bẹ̀ tí màmá ọmọ ọba ti sí ń bẹ̀ tí bàbá tó ní ọmọ ohun tí bàbá sì dúró déédéé ó dájú pé àwọn ìyàwó rẹ̀ wọ́n fojú àwọn ọmọ rè mà bẹ́ẹ̀ ni máa láwùjọ Yorùbá àfi tí wọ́n bá ti níbẹ̀rù Allah àfi tí ti obìnrin tẹ́ ń parọ́ torí àwọn ọmọ ń ọmọ bí wọn pé nítorí ọmọ ó lè náà nítorí ọmọ Ah, sẹ́yìn ọmọ kẹ́yìn náà lè kú fọmá lẹ̀ fẹ́lómi tí ó jẹ pé àwọn orogún yín mi àwọn ni ó ṣẹ́kù pẹ̀lú ọmọ yín ó lè jẹ́ pé kíkọ̀ lọ́kọ yín ti kọ àwọn ìyá àwọn ọmọ sílẹ̀ à ah, ẹ̀yin ọmọ pé kíkọ̀ lẹ̀ lè sẹ́yìn náà ni ah, àwọn inú ọmọ kí wọ́n àwọn tó bá ti wà yín náà ọmọ àwọn náà palẹ̀ mọ́ tiwọn náà náà ẹlẹ́dàá sọ وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا àwọn tose ṣe yí táwọn náà bá kú kekeke ọmọdé kéékèèké lẹ̀ tí wọ́n lẹ wọn ẹ̀rú ọmọ àbà wọn náà kí wọ́n má yan àwọn ọmọ àwọn jẹ́ nítorí pé àwọn bá fi wọ́n lẹ̀ kéékèèké ẹ̀yin náà bẹ̀rù Allah lónìí lórí àwọn ọmọ mójútó lẹ́yìn ìgbà tí bàbá ti kú. bó ṣe ṣe sọmọ ọlọ́mọ ó súnmọ́ pé bẹ́ẹ̀ wọ́n ṣe sọmọ náà torí ti kú ó fowó àwọn à nítorí pé wọ́n lẹ wọn ò lè máa sọ̀rọ̀ níwájú rẹ ó tún máa fi kú dẹ́rù bà wọ́n abẹ́fẹ́ lọ bá bàbá yín lálejò ìwọ náà bẹ̀rù Allah torí pé nítorí ṣẹlẹ̀ sí bọ̀dá rẹ ó lè ṣẹlẹ̀ sí wọn náà tọrọ àwọn ọmọ rẹ yọ padà bọ́ sọ́wọ́ ẹlòmíì bí wọn náà ṣe ń ṣe sọmọ ọlọ́mọ lónìí wọ́n lè padà ṣe sọmọ tiẹ̀ náà lọ́la torí ẹ ẹ̀yin tí ẹ fi èrò tó dínà ẹ fi máa lògbé sí ayé yín pẹ̀lú ọmọ ọlọ́mọ ẹ rántí pé ọmọ ọlọ́mọ lẹ́yìn fi wà ń ẹni tí ń jẹ ó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ tìyín náà táwọn náà fi bọ́ sípò ẹni ọmọ yàn jẹ ẹjọ́ abẹ́rù Allah naam. salaam. ọjà yẹn ní nǹkan wọn àmọ́ ẹ̀ má pàtó bóò ló ṣe pọ̀ tó nítorí pọ́jọ́ ti pẹ́ báwo lẹ́ ti ṣe àmàmùpá jẹ́ra wa ẹ san tọ́kàn yín ìbalẹ̀ pé mo ti san tí mo nǹkan mo lè jẹ́ O náà san tọ́kàn rẹ̀ ó fi balẹ̀ pé nǹkan yóò wù ń lè jẹ́ si sì ló ti pẹ́ nígbà tẹ́ wà ń kékèké èló gan ló rò pé <laughs> san san san san tí ò ní wọ́n gan alára kí ọkàn sanwó rondo déédéé gbàtọ́ wa kékeré fún pé fún wọn bá tiẹ̀ yáwó kò lè jù báyìí lọ naam aleykum salaam. ìyàwó tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni obìnrin tó ti so igi lé lórí kí ẹ ṣe pé ẹ kọ́ ọ lẹ̀. Efe fẹ́ yàwó wọn sọ igi láago méjì wọn ní yàwó ń bọ̀ wálé láago mẹ́rin ọkọ bá kú láago mẹ́ta ṣé yóò ṣe ìdá bẹ́ẹ̀ ni yóò ṣe yóò jókòó yóò sùn wọ́n wá ní kóbọ̀ láago mẹ́rin lọ́kọ́ bá fún ní kíkọ́lẹ̀ láago mẹ́ta dáhùn pé kò tí kò wálé allah sọ pé fama lakum alayhinna min iddatin ta'taddunaha kò ní kankan kò ní sẹ́ ìdá pé wọ́n kò ń lẹ̀ bọ́kọ̀ náà bá tún ń retí pé ìyàwó ń bọ̀ ọkọ bá kú kí ìyàwó tó dé ìyàwó rẹ̀ ni yóò jókòó ìdá yóò tún jogún rẹ̀ náà. kò sí wàhálà lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni tó jẹra wọn lówó wọ́n lè jọ sàsọ yí pọ̀ lórí iye kan nígbà tí wọn mọ pàtó iye tówó jẹ kò sí wàhálà mi. Aleykum salaam. Nbọ ni wọ́n níbo ni owó ọkùnrin ti bẹ̀rẹ̀ tọkùnrin míì gan ọ̀gbọ́dọ̀ rí lára èèyàn láti òkè dodo wá síbi orí. kò burú tọkùnrin bá rí lára rẹ láti fi ìsàlẹ̀ orúnkún rẹ wá sí àtẹ́lẹsẹ̀ rẹ kò burú kọkùnrin ó rí lára rẹ a jẹ́ pé ìdodo rẹ sí orúnkún rẹ méjèèjì ìhòòhò rẹ ni sẹ́ni kankan ọ̀gbọ́dọ̀ rí náà torí ń wo bọ́ọ̀lù. ẹ̀yin tẹ́ ń gbá bọ́ọ̀lù ṣé ṣòkòtò gúngùn lẹ́ máa lò náà ẹ sọ̀rọ̀ tọ́ ṣòkòtò bí ọlọ́pàá tó ẹsẹ̀ gbaṣẹ́ lẹ́ máa wọ̀ tọ́ eléyìí sẹ́ ma kókò sí bẹ́ẹ̀ ṣe wọ̀ tí ó borún kún méjèèjì ìhòòhò yín ti ṣe kínni ó ti hàn án ta nítorí pé àwọn ẹ̀gbà wa wá lórí itan wípé ìhòòhò ni àgbàrá kan sì wá tọ́tọ́ ka sí pé kìí ṣe òhò àmọ́ ìhòhò nìyẹn là fún lágbára. tán torí rẹ̀ tó bá fẹ́ gbá bọ́ọ̀lù àbọ̀ fẹ́ ṣe píì wàá bo itan rẹ dé orúnkún rẹ méjèèjì tẹ̀sí ma kó ní táìtì kan tán tó máa wọ̀ sísàlẹ̀ táìtì ń ọwọ́ tí ó tí ó bo orúnkún rẹ̀ méjèèjì wáyé o ẹ̀yin tẹ́ ń wo bọ́ọ̀lù táwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù tẹ́ ń wò wọ́n bá ti lè sí nǹkan kan nù táwọn alẹ̀ kí lẹ́ ń wò ìhòòhò oníhòòhò ara ń tọ́wà nù bọ́ọ̀lù náà wọ́n á lè fún un. ọlọ́bìnrin tó lọ lóyún ẹyẹ tó tún á sọ igi lórí oyún ẹyẹ ipò wo la fẹ́ poyún ẹyẹ máa. àkọ́kọ́ kọ̀tọ̀nà kan so igi pẹ̀lú oyún kọ̀tọ̀nà kan so igi pẹ̀lú oyún Allahu azza wa jalla. wọ́n ní wa ulatil ahmali ajaluhunna an yada'na hamlahun ajaluhun an yada'na hamlahun tó bá yẹ kó obìnrin tí wọ́n fẹ́ fẹ́ yẹn ó ti lóyún fún ọkọ rẹ̀ tó kú ọkọ rẹ̀ tó kú yẹn ó ní láti jókòó ìdà nítorí ikú ọkọ rẹ̀ obìnrin yìí ó fẹ́ lọ́kọ lẹ́yìn ikú ọkọ rẹ̀ oyún tó sì wà nù rẹ̀ halal kìí ṣe haram Allahu azza wa jal ó ní kò gbọdọ̀ lọ́kọ ó dìgbà tó bá tó parí ìdá rẹ̀ ẹni tó sì já mi kó ti parí ìdá rẹ̀ ní kó ṣe kí ni kó bí oyún rẹ̀ tí ó ti bí oyún rẹ̀ kò tọ́kọ lọ́kọ báwo wá lóyún zina. mo rò pé yé wa ẹnìkan lọ lóyún ẹyẹ ẹ wá so ìdí igi kí lẹ kò ike wọn lè so ọrọ wọn kò nítumọ̀ torí rẹ̀ wọn so yìgì nínú oyún ẹ sì máa pé gbogbo yìgì tí wọn bá so nínú oyún inú kọjú oyún àbí kọjú haram. tó bá halal bí ẹni tọkọ kú tó fi lẹ̀ tó sì tún jẹ́ halal bí ẹni tọkọ kọ́ lẹ̀ pẹ̀lú oyún sọ̀rọ̀ pé kìíní kejì wọn kò gbọ́dọ̀ lọ́kọ àfi lẹ́yìn ìgbà tí ọba bíi ma báwo wá ni tó bá jẹ́ oyún haram lẹ́yìn wá gbà náà tẹ́ bá so yìgì nígbà tóbìnrin ń bẹ nínú oyún haram yìgì ń kápọ́kùnrin gbà ipò òun lòún fún lóyún igi ọsọmọdé halal igi tí o so nkpákpóso kọsọmọdé halal ọmọ zinana ni ọmọ jẹ láéláé nítorí pé eŋti máa mọ ọmọ zina onígbàjẹ kọkùnrin yẹn ó ti so yìgì pẹ̀lú ọkùnrin yẹn kó tó di pó níbàálòpọ̀ pẹ̀lú obìnrin yẹn rárá rárá kò sí yìgì. ọlọ́sí obìnrin lásọ̀wò olóyún ẹ wá so yìgì ńjọ́ kejì oyún sì ti dúró látàná ọmọ zìnnà náà ni. à ń bọ̀sibọ́sí pé wá ẹ́ ńdọ́ta tá à ń kó ma a ti so yìgì ọmọ ọmọ ọkọ ọmọ ọkọ kọ kó lọ́ mọ àlè èmi gbọ́ndọ̀ ń sọ yóò báyìí clear ẹ lọ kíyàn wá ní kọ́nsàdúà ahán bídí àlásán bídí àlásán ṣé bá lọ kí àlà rẹ̀ kò sí nǹkan tó burú torí pé náà inú tẹ́ fẹ́ fi ṣe láǹfààní pẹ̀lú kíkí tẹ́ lọ kí òun náà ní kẹ́ ṣàdúrà fún àmọ́ ẹ má jẹ́ káàdùn àyàn òdì bídíà bàbá lè má mú àwọn bàbá làdáàni bàbá kìíní kan wọn náà ṣe tiẹ̀ bídíà lásán mo rò pé yé wa kílàdó àtànàbì sallallahu alaihi wasallam ń kọ́ wa lẹ́yìn náà tí wọ́n á ṣàdó àfáàtì àlè láfi ìdájọ́ àfáàtì à bídíà lásán gbogbo ẹ̀ kí náà dúró àtàwọn nàbì sallallahu alaihi wasallam kọ́ wa pé ká máa ṣe fálà rẹ̀ la ba'sa tahurun insha Allah sàdó àkàtún àtúnikà wílẹ̀ méje tó bá jẹ́ pé aláàárẹ̀ yóò dìde náà ni kí náà dúró àná. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أنا بني طبعا ولا مجي nígbà tó ń sádó àfàlà rẹ̀ tí ìbá ti àárẹ̀ kú yóò dìde náà ni nǹkan tó fi kọ́ wá wà lẹ̀ àdààmú fún kámà ìdí tí fídíà ti pọ̀ lórí àwọn Yorùbá nù ẹ̀sìn tí wọ́n fi ránṣẹ́ gangan gangan wọn ò dààmú fún pé káwọn mà wọn kà máa kọ́ àwọn bàbá àwọn kan bó wọn máa ṣe bàbá yín báwò ẹ ṣe fẹ́ tẹ̀lé tà nàbì. ànábì sallallahu alaihi wasallam oní tó bá bẹ aláàárẹ̀ wò tó ṣàdúrà yìí fún bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje tí o bá jẹ́ tikú yóò dìde náà ìyẹn ni pé yóò gbádùn náà ni tó nǹkan tó ṣe nù a ní fati àkàn lílá áfíríkà ìdájà àkàn náà aleykum salaam. wọ́n ní kẹ́ ẹ lo nkanu nú ẹran láti fi ṣe wòsàn àti omi kan omi dùn kẹ́ ẹ fi ṣe wòsàn omi inú gbìn kẹ́ ẹ fi ṣe irú wòsàn ó lẹ́ fẹ́ fi nkanu nú ẹran sí gan. náà ẹ̀hẹ́n agbọ́tò mi gbìn nǹkan nú ẹran ńkọ́ irú wòsàn ó fẹ́ fi ṣe. ok ok ok. tó wáá kó mi gbin wọn ní kí ẹ lò fẹ́ni tó ní stroke kílẹ̀fì kílẹ̀fì kùn ẹ ṣàlàyé àwọ̀ ọmọ ogun ẹ ṣàlàyé wọn ní kí ẹ fi àlùbọ́sà ayò sí i àti kétóni kẹ wá pọfọ wó sí i tó àrẹ́pẹ́tù bàbá ti ní kó pọfọ sí kò sí wàhálà inshàlá naam aleykum salaam. ọkà fatia rẹ nígbà tí imaamu bá ti ka súra tán kótó di kpórukó tó bá ti dákẹ́ díẹ̀ wàá súre ka fatia rẹ ó lè ṣe bẹ́ẹ̀ adókè tó bá ti ka fatia tiẹ̀ tán wàá súre ka bá ti bẹ̀rẹ̀ ké súra àbí nàá. alaikum salaam. mi ń gbọ́ o kí ni tó máa rọ́mlà níbo ló ti rìn orúkọ náà ní tó bá ti jẹ́ orúkọ wọn ẹ wá tó mọ̀ ẹ wá tó mọ̀ orúkọ náà al-asma'u la tu'all náà wàhálà ikú ó pè lọ máa lè ẹ ọmọ bọ́yọ̀ ọmọ ìsírì rẹ lórí lèṣe tó bá lọ tẹná wọ̀rọ̀ nísìnyí báyìí ó kọ́ máa lè ìtàn lọ fẹ́ gbọ́. tó pápá ọba ikọ̀ àgbàlagbà tó ju ọ̀lọ́ ni sẹ́wọ̀n pé láwùjọ yorùbá ìjà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àfàwọn tí ọlọ́ ọba sànù mo rò pé yìí náà ti ń rí lọ́wọ́ ọjọ́ tẹ dá yìí ẹni báwọn èèyàn ṣe ń fìdí wọn dá wọn fi ń dáràn wọn máa lóyún burúkú wọn máa ṣe jìnnà kùlàlà. àwọn ọmọ tí ń jáde ń bẹ̀ kí lẹ fẹ́ pè wọ́n ọmọ zina ni bẹ́ẹ̀ bó bá pè lẹ́ ń pè lọ́mọ àlẹ́ yorùbá ọmọ zina náà ni. àmọ́ káàtì ẹ̀kọ́ ọmọ zina náà lọ́mọ kò sí nù nǹkan tí sẹ̀rí àfaramọ́ kíkọ́ ọmọ fi pè é nítorí pé ẹ fẹ́ máa kan lábùkù lórí ẹ̀ṣẹ̀ tí èso ńlọ dá ni ta lọ́ṣẹ̀ ọkùnrin yẹn àti obìnrin yẹn àwọn ni wọ́n ibi tọ́kàn ti lè lapa lára tiẹ̀ ń bọ̀ nínú gbèsè ayé tiẹ̀ náà bí ìgbà tí wọ́n bá fẹ́ pín ogún wọ́n ti mọ̀nà tán gbà bí ẹjọ́ ẹ má bínú ẹ̀yin ẹbọ sí báyìí ẹ̀yin náà ẹbọ sí báyìí kí ló dé ẹ bàbá mi pé you see wọ́n lọ fẹ́ máa bó ṣe jẹ́ o <laughs> so bàbá yẹn actually is not your father báwo ni ẹ ṣe ṣe bàbá òun ọ̀nà zina ẹ̀ ń bàbá ẹ bẹ́ẹ̀ yìí ó sojú yín àbí ó sojú tí ẹ ṣàlàyé fún eléyìí ìdàgbò ti ṣe jẹ́ mẹ́. àmọ́ ìgbà míì wọn ò bí ìyàgbọ́ náà zina ẹnìkan kan pọ̀ máàlì mo rò pé yẹ wa a ẹ jọ wàásù désàlẹ̀ kòkò ẹ gbọ́dọ̀ ṣàlàyé bó ṣe jọ máàlì ó sì lè jọ máàlì náà tí wọ́n ọ̀ mà ìwádìí yẹn ó fi hàn jọ yóò fi jẹ́ pé ẹni tó ń pe ń bàbá rẹ̀ ó fi mọ̀ pé kìí ṣe bàbá rẹ̀. ẹ mọ̀ ká nàbì sallallahu alaihi wasallam ó ní oore àwọn àlùmọ̀ mi ò ní yé bẹ nínú oore lópin ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin wọn. ẹ rí i pé ọmọ ẹ̀sìn náà ti pọ̀ ní ìsìn oore kéré aburú pọ̀ oore kéré aburú pọ̀ eléyìí jẹ́ báwọn. lọ́dọ̀ àwọn fuqaha wọ́n ní tí wọ́n bá bú lárúbáwá kọ́ màálì ọtọkọ bẹ́ẹ̀ wulẹ̀ kọjá àmọ́ tí wọ́n bá bú ẹni tí èsè lárúbáwá kọ́ màálì kọ̀yẹ́ kọ́ bẹ́ẹ̀ wulẹ̀ kọjá kí ló dé wọ́n nítorí pé àwọn lárúbáwá àwọn máa ń sọ wọ́n máa ń sọ ìbí wọn wọ́n máa ń sọ ìbí wọn ẹnìkan ò ní pera rẹ̀ lọ́mọ bàbá kan àfikọ́ yẹ pé bàbá yẹn bí gbọ̀nà tọ́tọ́ àmọ́ àwọn àájìm àwọn tí èsì lárúbáwá wọ́n ní wọ́n sọ ìbí wọn ọmọ ti lúpọ̀ ní wọ́ọ̀dù mọ́ wọn lọ́wọ́ ilé yẹn bẹ nínú tírà wa kan tí ó jáde tírà tá kọ nípa abẹ́sẹ̀ ń pín ogún nínú Islam so àwọn wá sọ pé àwọn tí ò ṣe lárúbáwá yẹn à lè à so ibẹ̀ yẹn akọ ọ̀rọ̀ yẹn fún wa ní gbogbo kíkọ pé kí ni jẹ́ bẹ̀ kí ni jẹ́ bẹ̀ àwọn mùsùlùmí náà náà àwọn tí ò ṣe lárúbáwá àwọn ọ̀ṣọ́ bí wọn bọ́ọ̀lù ọmọ ṣe lùpọ̀ wọ́ọ̀dù mọ́ kálukú lọ́wọ́ lọ́nà wò ṣé bá àwùjọ làwà nísìn ṣé bá mọ ẹni tí ń bímọ gbọ́nà zina àbí ẹ̀kọ́ ni a sì mọ àwọn tí wọn ò bí gbọ́nà zina àbí ẹ̀kọ́ ni òkùnkùn lè kùn kọ́ ọmọ mọ́nú ara ẹ̀ ẹ wá ti torí pé àwọn lárúbáwá ẹ wá máa inferiorize wa lórí kíni sọ ọ̀rọ̀ tán sọ yẹn ìsọkúsọ lásán ni tó bẹ́ẹ̀ la ti kó fáwọn ẹni tí wọ́n sọ nù síra wa tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn èèyàn dúdú náà gẹ́gẹ́ bí àwọn Asia gẹ́gẹ́ bí àwọn Europe gẹ́gẹ́ bí àwọn Australia gẹ́gẹ́ bí Americans Caribbeans nítorí wọ́n ti jẹ́ mùsùlùmí nu gbogbo wọn òfin tíṣẹ̀rí àmúwa náà ní kálukú lò tẹ́lẹ̀ ní o bí ma gbọ́ náà sìn náà kí ló fẹ́ ti tẹ́ ṣé báwọn ẹni tí gbọ́rọ̀ láàrin wa là ń bá wí njojúmọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ náà sì ń yí padà èyí tọ́jọ́ máa àwọn ọmọ wọn mà èyí tọ́ sì alaikum salaam. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó nínú àníyàn rẹ pé ìwọ ni máàm kìí ṣeré lẹ́sìn tó bá ń ṣe ìmáàmù fáwọn èèyàn ó nínú àníyàn rẹ pé ìwọ ni máàm naam aleykum salaam yẹnni ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́ tó máa tẹ̀sí kìí ṣe pé àmọ́ forí lásán tẹ̀sí. ẹ̀mọ yìí sọ láti tó ti ṣe fáwọn èèyàn ní imam tọ́ka ṣe tọ́ pé sọ̀lẹ́tún without without without soul body without engine ṣòǹgbà tẹ́ pé wọn ò ka ẹ̀kọ́ ẹ̀sìn kún káàkiri máa ń ṣe bọ́bá ti gbà fẹlẹ́ yìí lọ bẹ́sìn jẹ́ mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ náà. Thank you ó wá ṣe ìsáfòfò pẹ̀lú ẹ̀rọ wọ́n tó ní pé yóò ṣe pa ìkáàtó wa pọ̀ sí. kò sí wàá wà sọ́yìí fáibúrọ̀dù ti wá ní ti pẹ̀lú igi òṣè yìí wọ́n àmọ́ kí tí wọ́n bá ń fẹ́ ìyàwó tẹ́lẹ̀ náà ọjọ́ òkùnkùn lọ́ ń rà bẹ́ẹ̀ náà làwọn obìnrin ọjọ́ òkùnkùn làwọn náà torí bọ̀ kẹjọ yẹ nítorí pé báwo ni ó rí ọlọ́run nìkan lọ́mọ sáà sàṣeyege. àbá fìdí rẹmi Allah nìkan lọ́mọ ṣéyàwó tó ìdùnnú lẹ́ẹ̀ máa lò títí dọjọ́ alẹ́ yín Allah nìkan lọ́mọ àbí wàhálà lónìí fìtínà lọ́la Allah nìkan lọ́mọ ṣédákúdájí lọ fẹ́ lọ́kọ oníkúbọ̀láǹdé lọ yàwó alárùn ńlá kan lọ fẹ́ alárùn aláàárẹ̀ ńlá kan lóbìnrin dìgbà tóbìnrin bá wọlé lòkòdòrò hàn lòkòdòrò hàn hẹ́n torí de eléyìí obìnrin wa ní fibroid lọ́wọ́ ní kí ìgì ọmọ ó so dáadáa wàhálà ti ẹnu wàhálà ti àwọn gbé bọ̀ ọkọ ọba sí àrẹ àbí òní bá sí àrẹ share and like so ní sọ pé i'm sharing it but i hate it hate what. so nítorí ẹ̀ wàhálà tiẹ̀ nígbà bá fẹ́ ìtọ́ da náà tí ò ní wàhálà ẹ sáà tó múnu alhamdulilah ọjà bó ti jẹ́ naam aleykum salaam tó ọwọ́ kan wọ́n á sọ pé àléébù rẹ̀ níkẹ́nu rẹ̀ máa ń rùn tiẹ̀ sẹ́pẹ́rẹ́ náà fara yé. ìbọn kọnu ń gba àbáyọ márùn náà ni tí ẹ pẹrẹ torí tó bá tún gbọ́ fáìlì tàwọn míì ọ òbúrú jáì bẹ́ẹ̀ náà nìyàwó eléyìí báyìí wàláhì tó bá jókòó yóò kàn máa tó gbogbo <laughs> kò sì sórí so a ṣe tiẹ̀ sẹpẹrẹ tó o bá gbọ́ táwọn míì kọ́ o rí i pé hey Allah mo dúpẹ́ fún ọ so kálukú pẹ̀lú àdánwò tiẹ̀ naam. aleykum salaam. Thank you. látara ẹ̀ mọ́tò bá ń ní máa ń pàdé ìgbà díẹ̀ díẹ̀ ní pàdé yìí ní tí wọ́n á fún ẹ̀ ní ìyẹn náà wá rí pé ẹ̀ bí orí bí orí ti ń bẹ̀ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ láti jọ sí ìdí. fúnra rẹ̀ yọ wà ní àwọn àsìkò yọ yọ bí náà yìí ní wa ìjọba tó wá wá yẹn wọ́n wá máa sábà mọ́ ojú kòkòrò pé ẹ bọ́sí wá ní ìmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ṣé èèyàn gbọ́dọ̀ máa bọ́ pẹ̀lú bí àwọn àjẹmọ́ ṣe sọ fún èèyàn máa rẹ̀ láti ṣe bóyá ìmọ̀ọ́kùn rẹ̀ kò sílé mọ́wálé kò tí ì kù tí wọ́n lè máa fẹ́ lómìn ṣe ala kulli hal bóyá ìgbà tí lè máa mú yẹn lórí pé wọ́n dé sádùúgbò látàrí ọ̀rọ̀ tó máa bá àwọn sọ. So ó fura mọ̀ pé ìwọ làyè yìí tọ́ sí torí pé ọmọ kí ó jò ń lọ tó ń bá ń dúró níwájú pé wọ́n máa ṣe ìmáàmù lọ́kàn máa dàbí ẹni tí ń gbé ọpọlọ rẹ̀ hàn ní pé bóun ti ṣe má torí ẹ̀ kó kúkú máa bọ́ síwájú pé wọ́n máa tò lẹ́yìn rẹ̀ àmì ni lórí pé ìmáàmù yẹn ó mọ̀ ara rẹ̀. pàápàá jùlọ tó bá yẹ pé kéwú kíké rẹ̀ kò dámárá kò dángájíá nǹkan kó sọ láti àwọn èèyàn dà sí gbóni nítòsí nítọ́ dáa ni ṣùgbọ́n yóò da kí wọ́n kan òun kan kẹjọ ní gbólóhùn ọ̀rọ̀ bàbá imam àbí ìmáàmù tí ò sí tí mo rí i pé. ẹ máa máa máa fà sẹ́yìn àwọn arètí yín fá gbẹ̀bá tó rí kí wọ́n sì kọ́ ọmọ ẹlòmíì ti bọ́ wájú lẹ̀ máa yọjú wọ́n sì sọ mi pẹ́ ìṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó máa jẹ́ pé mi ti mo kọ́ ládùúgbò mo fẹ́ dá wàhálà alẹ́ ọ̀dà kún o tò yóò sọ nǹkan tí máa ń bẹ nù rẹ̀ ń jọ́nà kì í wá sòun ni ó fi wọ́n ṣe lè máàmù wọ́n sọ fáwọn tó bá fi ṣe lè má mú tó bá wù ó láti jẹ́ kó step down fún ọ kó n ti step down fáfá yìí sọ náà nù pé káwọn èèyàn tó mọ kí wọ́n wà ládùúgbò so wọ́n ti lè ti wà ń bí ẹ̀rọ òní ẹjọ́ máa ṣe lè má mú fún wa so èmi ló wù so tó bá ti lè ṣe báwọn kò sí wàhálà ìwọ náà wàá sọ́ra wọ́n yẹ kí wọ́n gbé fún ọ ìkàkùn ní wọ́ndì má ìgbéraga tiẹ̀ náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ti tọrọ láàrin yín pé èmi lọ́gá gbogbo yín hmm, abẹ́ mi lẹ́ wà irọ́ lásán òfútù fẹ́ ti òdo torí ẹ fẹ́ tẹ̀lé fún mọ́sálásí kan ọ̀hún àdọ̀gá gbogbo wọn ẹ gbọ́rọ̀ irọ́ lásán ẹ lọ́yẹ́ tó bá gbé ọ lórí òṣùwọ̀n gan ọ̀ mọ́ fátì àkè irọ́ lásán. irọ́ ń pọ̀ láwùjọ yorùbá ìfà irọ́ pọ̀ láwùjọ adúpẹ́ fọlọ́npẹ́ ìṣẹ́bẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ti máa ṣẹ́bẹ̀ lọ yí padà ẹ o ẹ burúkú wàláhì sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ ọ̀mà lọ́ga gbogbo yín lọ́kàn lásán wọ́n lẹ́yìn ajá Tìjàní yéésù kọ́ o Tìjàní tọ̀rí kọ̀ ìmọ̀ kàlílì òun àni imam tó bá yẹ kó lákìdá lílì fàtì ẹ gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn nítorí pé àkìdá lílì ni kéèyàn sọ pé nǹkan kan bẹ tí èso ọ̀rọ̀ Allah ọ wá lọ́lá ju lọ tọba ikọ nlọla tọba lọ́dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ Allah lásán kúfùrù ni amọ̀sibọ́sí kọ́ sọ pé ó ju ọ̀rọ̀ Allah lọ́lẹ́ẹ̀kan amọ̀sibọ́sí ẹ̀ mefa ìgbà ọgọ́rùn mẹ́fà ìgbà lẹ́yìn wọn naam ìgbà wo ni o ti rìn àjò mọ́ sí lẹ́yìn tó ti sọ láti tàn ọ̀sálámà ní ti lọ́ba ló ń dara lẹ̀ yìí <laughs> àbí bò ló ti ṣẹlẹ̀ à ń ṣe sọ láti lọ́hùn akwari sọ láti lọ́hùn lọ́ba ló ń ti fìlú yìí òun fi ṣe bùgbé.

kò sí wàhálà sọ láti tó ṣe ní ìsìn kò sí wàhálà mẹ pàtó bá ti máa kó wọn pẹ yẹn wọn máa pé sọ láti rẹ láti sọ láti gbóòrò yẹn látẹ̀yìn sọ láti gbóòrò yẹn náà aleykum salaam. Ayọ̀. Thank you.

oníkálukú rẹ̀ náà máa pàpè mára súnà mára rẹ̀ ni ṣùgbọ́n tẹ̀blígì àdáadáa lẹ̀ ni gbogbo bí wọ́n ti ṣe ń wọ̀ tún tí wọ́n ń wò sí káàkiri gbogbo ààyè láti máa dẹ́dẹ́ àwọn èèyàn pé kí wọ́n darapọ̀ mọ́ àwọn àdádálẹ̀ ni wọ́n fẹ́ máa tàn ká pé káwọn èèyàn náà di aládàádálẹ̀ bíi tàwọn so ìdínú súnà ni kó o ṣe kìí ṣe tẹ̀blígì tẹ̀blígì tẹ́ yẹn kí ni túmọ̀ rẹ̀ àdádálẹ̀ bí ẹ máa sì kú lórí tabiligi orí kí ló kú sí orí àdádálẹ̀ torí de eléyìí à ń fẹlẹ yìí àfi ń pàkíyèsí gbogbo mùsùlùmí tí máa ń gbọrọ yìí pé ẹ má darapọ̀ mọ́ tabiligi o àdádálẹ̀ ni tabiligi anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo àdádálẹ̀ ànú ni ó ní gbogbo àdádálẹ̀ tọ́jú ànú inú náà ni wọ́n ti rẹ̀. wọn bá wọ ẹnikẹ́ni fúnra láti fẹ́ fi fúnra wọn lókun wọn bá wọ ẹni fúnra láti máa fi pọ́n wọn pé tí wọ́n ń ṣe òburú àtàwọn àtẹni tí ń pọ́n wọn kí ni gbogbo wọn jọ jẹ́ sunna anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó clear sunna yìí ni kí gbogbo owó ṣe ibẹ̀ lórí ire wà kìí ṣe tẹ̀bílíìgì tó ẹ pé tọ̀ríkọ̀ kìí tún ṣe síngù tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ oríṣi mẹ́rin ìní tẹ̀bílíìgì olùsọ wa fẹ́ jẹ́ súnà olùsọ fẹ́ jẹ́ súnà ẹ sì rí i pé gbogbo àdádálẹ̀ àwọn aládàádálẹ̀ wọ́n máa mú nímọ̀ ẹ̀sìn ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò súnmọ́ káládàádálẹ̀ ò túbá bí bó ṣe súnmọ́ kíkáfìrì ò túbá torí pé káfìrí òun ti mọ̀ yí pé òun ò sí lórí ẹ̀sìn amẹ́ni tí ń sàdádálẹ̀ wọ́n sábà fẹ́ túbá torí pé aládàádálẹ̀ yìí máa wo tóun ṣe tá a pè ládàádálẹ̀ ń pé ẹ̀sìn ni torí rẹ̀ kò ní fẹ́ fi sílẹ̀ gbogbo àwọn tí ń sàdádálẹ̀ báwọn wọ́n máa ń ka àdádálẹ̀ wọn kún ẹ̀sìn tó ṣe kó tún dáa ju islam eléyìí sànàbí muhammad sallallahu alayhi wa sallam tó mú wa lọ. gbogbo ẹni tí bá ti ń sàdáadáa lẹ̀ wọ́n máa ń ka àdáadáa lẹ̀ wọn kún yí pé ó dáa islam eléyìí tí allah tó fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ. àpèjúwe kan ni ẹ̀rí pa àwa mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo. gbogbo bí tó bá ti rọ́ọ̀mà mùsùlùmí bìnrin tó wù ọ́ láti fẹ́ wàá yọjú wàá lọ tọrọ rẹ̀ tó bá fi fún ọ alhamdulillah tó o bá sì ní fi fún ọ wọ́n sọ ń tọ́ fàtàwọn òfin fún ọ. àwọn tẹ̀blígì yẹn ní ìsìn tẹ́nìkan bá rọ́ọ̀mà tẹ̀blígì tó ló fẹ́fẹ́ tí wọ́n fi fún wọn ò ní fi fún ọ. ẹ̀ mọ kọ́ndíṣàn tí wọ́n máa lé yìí pé èyí ṣe tablig ó dìgbà tó bá di tablig káwọn tó ṣe kíni káwọn tó fọmọ fọ njẹ wàhálà dáadáa lẹ islam sí allah tó fún anabi muhammad sallallahu alayhi wa sallam lọ wọ́n ti ka àdáda lẹ̀ ń islam gan lọ. ọmọ apòdó gbàǹdùkú ọmọ fi sẹ̀sìn ọmọ fi tọ̀rí ọwọ́ alérò pẹ́sìn òdodo ló ń ṣe wọ́n ní ọ́ àwọn pọ́ńbẹ́ bíbà sẹ́wọ̀n lè wà nù àrùn bẹ́ẹ̀ ni àwọn kèfèrí tó wá jẹ́ kèfèrí pọ́ńbélé wọ́n pọ̀ jù yín lọ gbogbo àrùn ni wọ́n ṣe. abẹ́ẹ̀ ma bí àwọn kèfèrí ṣe jẹ́ sáwọn mùsùlùmí láyé lónìí tẹ́bárí kèfèrí méje sí mẹ́jọ lẹ́rìí mùsùlùmí kan nínú mùsùlùmí kan sí mẹ́jọ náà látúntì rárá àwọn aládàáda alẹ́ burúkú yìí lóríṣiríṣi anabi sallallahu alayhi wa sallam ó sì ní kájínà ni Allahu fi rán anabi ni tó fi wá di nǹkan tẹ́tẹ́ bá ti tó fi di nǹkan tó fẹ́ kú nítorí ẹ̀ tàbílígì là anabi mu wa nì níjọ́ tàbílígì náà dáyé àdádá lẹ̀ burúkú níjọ́ ló dáyé ọwọ́ àjẹbà ti rọ torí di eléyìí ẹni tí ò ti wọ̀ kọ́ gbọ́dọ̀ wọ́ à ń sìn bẹ Allah fáwọn ẹni tó ti wọ̀ ọ́ kí wọ́n kú òun bẹ́ẹ̀ kí wọ́n darapọ̀ mọ́ súnà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tabilik àdádálẹ̀ ni gbogbo ẹni tí ń ṣe tabilik ńkọ́ aládàádálẹ̀ ni gbogbo ẹni tí ń kọrin eré kí tabilik ńkọ́ ọ̀nà ńkọ́ aládàádálẹ̀ ni eléyìí lòfin ṣẹ̀ríà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu